kàtọ́ ọmọ ìwọ̀n náà mọ́ wà máa lẹ́tí mọ́ gírí àbí a máa wá rìn nígbàtà fẹ́ mú kankan pé kásàgbọ́ àbí wọ́n bá lọ́tán kí nìyà kí ní wá ibú yí gbogbo ìwọ̀n dá epo táwulẹ̀ máa jà torí náà ìgbà yí ni zainabu tó wá sọ fún ànábì pé òun ni zainabu obìnrin ibnu mas'ud ọ̀dà kí lọ fẹ́ béèrè bí a ń lọ́nu ẹgbẹ́ kí ni zainabu tàti ilé tọ́nà wá bà nẹ́bì fún e zainabu lówó zaka ti wọ owó rẹ̀ ọfẹ́ yọ zaka ó ti wá yọ zaka ìtàn wá ní a ah, e àwọn tí ń lọ kó zaka fún yìí irú wọn lọ́kọ̀ mi náà allahu akbar pé àwọn aláìní tí ń lọ kó fún yìí bàbá kíní náà ẹ̀ àwọn náà ń gbìyànjú ni kò sówó lọ́wọ́ wọn obìnrin rẹ̀ ẹ̀rú tún wá bà á kí lọ́wọ́ bà nẹ́bì sí pé sí ní kọlù òfin ọlọ́run ah, èmi ìyàwó kí n máa yọ zàká fún ọkọ mi ah, ṣé kò ní di bá ń fowó àbú ṣe àbúlálejò torí náà nítorí ti rú ẹ̀yìn náà lójú ẹ kọ́kọ́ lọ béèrè o èyí ń lọ́wọ́ lọ bá nẹ́bì sí ẹgbẹ́gbẹ́ là nẹ́bì à ah, ànẹ́bì ní dáadáa o lè yọ ọ fún un dáadáa <laughs> obìnrin rinu nù olówó ó tún wá rò pé ìtòhun egbò ìlọ ọ̀ta ọ wá ṣe ìnìwé kọ́dà kò fẹ́ ká kẹ́nìkan mọ̀ ní fi ń dọ́gbọ́n ìyìn obìnrin kan ẹ̀lọ́ ìfà nẹ́bí ẹ̀ lóbìnrin kan <laughs> nẹ́bí tún ní ẹ̀ ní zainabu <laughs> ó bà sí rí ó sì sóre fọ́kọ ẹ̀ bẹ́ẹ̀ ní kẹ́yìn náà máa ṣe o kò sí ọkùnrin ọ̀hún bó ti lè kọ́ jẹ́ onínúkùnkùn nínú bútó pọ̀ bá ń se lè fún ọkùnrin rẹ̀ ọmọ rọ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin kí ni ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin sẹ́yìn náà rántí ẹ̀yìn yá wa ìwọ́ gbẹ́sìn yé ọ̀fẹ́ máa sẹ̀sìn òun ṣe tọ́lọ́un ọ̀n lọ wáàsí ọ̀n ké kùránì ọkọ̀ rẹ̀ sí yàyàkúyà <laughs> yóò tún máa sọ fún ọ pé aṣọ òsì bí egún tó ń dàbórí mú astagfirullah alazim aṣọ táwọn ìyá ńlá wá dàbórí hmm? e, <laughs> ọ̀nà àbáyọ ń bẹ̀ èyíwọ̀n ìsẹ̀pẹ́ wà dálé irú ńgbọ́lọ́n ti ní ọkọ̀ ti ẹnu tọ́rọ́lọ́run èyí sí tó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn obìnrin èyí mà ní pé èyí kan ti wà nú tíra ní o kí wọ́n tó bí wa lọ́lọ́run ti mọ̀ pé lámọ̀ yín làkásẹ́gbè ó sì lè yí kò sí mistake lọ́rọ̀ ọ̀tọ́lọ́n bọ́bá ti wá tó fún wọ bẹ́ẹ̀ ìwọlọ́wà turn it into a golden opportunity tí ó mú ọmọ gbalada obìnrin mi ti gbalada lárọ́kọ̀ ẹ̀kẹ́rin tó dálìkì àmà yọ rẹ̀ rìn ní wa ní gbogbo ohun tí mo wí ni mo pa mo fẹ́ kẹ́ jọ àwọn ará wájú ni annabi sallallahu alaihi wasallam àwọn sọ̀hábí annabi àwọn ìyàwó wọn arábìnrin tá ń pè ní ummu sulaym radiyallahu anha òun ni yá ya anas ibn malikin tó gbọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam wọ́n nígbà tí ọkọ̀ umusuleimu tí ó fẹ́ àbútọ́lẹ̀ hàlàpọ̀pọ̀ ẹ̀ umusuleimu náà ti lọ́kọ̀ kan rí bọ́yọkọ̀ náà kú àbíbákan àbútọ́lẹ̀ àwá lọ sọ́rọ̀ pé kí wọ́n bá ń sọ fún kóhun fẹ́ fẹ́ kó wù ú níjọ́ yìí umusuleimu gbọ́mọ lẹ́yìn sallallahu alaihi wasallam ẹsẹ̀ ìkúnlẹ̀ fún bí àtọ̀pẹ̀ ẹ́ bí orin kan tí àwọn bàbá wa mọ̀ pé ṣe kàádàm ni mọ̀ gbórin òun wà sí wọn kan pé wọ́n lẹ́nìkan bó ti tóbi tó bẹ́ẹ̀ lọ́gbọ̀ tó ìdìlò kú tí ń dọ̀ balẹ̀ fún olówó ayé ìlú olóògbòsí bàrọ̀kìní ayé ìlú olóògbòsí bó ti ló tó bẹ́ẹ̀ lọ́gbọ̀ tó ìdìlò kú tó ń dọ̀ balẹ̀ fún ìdìlò kú tó ń dọ̀ balẹ̀ fún ẹgbọ́ àbútọ́lé ha sí wà náà àwọn tó gọ̀njọ́ náà ń kúnlẹ̀ fún gí ńgbàtí àbútọ́lé ha dọ́dọ̀ omusulẹ́yìn ibi àrọ̀nù ṣe mọ̀ká dánwò nù kíro omusulẹ́yìn mọ̀ bọ́ sábẹ́ orí ilé yìí inú وما مثلك يرد ولكنك رجل كافر وأنا مسلمة وإن أسلم فذلك مهري ولن أطالبك بغيره wọ́n ni wà bú tọ́lá irú rẹ kí pòhùn ọ̀fẹ́ èyàn tí yíò pòhùn ọ̀fẹ́ kí ni ò pé tán lára rẹ ní gbajúmọ̀ lówó ní kíyàn níwà ìmọ̀ mẹ́sìlókà yóò rọ̀dù irú rẹ̀ kéèyàn ṣe no ee ọmọ orí kèfèrí ni ọ́ mùsùlùmí lè ní ìlé fi ọ̀ àmọ́ o bó bá gbà pé ó ṣe ìsìláàmù ọ̀tẹ̀lá nẹ́bí sallallahu alaihi wasallam kọ́dà ìní béèrè sàdáàkí mi ìmọ́lọ́wọ́ rẹ̀ sàdáàkí mi náà <laughs> Allahu akbar àbútọ́lá tẹ́mọ̀ bóbìnrin bá jí wùyàn wọ́nà muhammadu rasulullah ẹwọ anẹ́bì ní la'an yahadiya allahu bika rajulan wahida khayru laka min humrin na'am bí ní kọ́lọ́wọ́ tàtàrà rẹ̀ àtọwọ́ rẹ̀ kọ́ fi ẹnìkan soso mọ̀nà èèyàn kan soso ó lóore fún ọ gbogbo ti bẹnu ayé yìí ẹwà lóru ládàá mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run <laughs> but kó tó àchífù yíò kí ló ṣe ọ sacrifice gbítà ń lọ́nu nínú tó bẹ̀rẹ̀ kàkúndù ẹ̀yìn ìyá wa òun lówó orí yàn ya owó owó orí mi ni tí wọ́n san owó bó tilẹ̀ wù kó kéré tó obìnrin tó bá gbóbìnrin tó wá léèrè ìmọ̀ kàkún gá owó sàdáàkì rẹ̀ ní but umu sulemu fẹ́ achieve a higher goal ọ̀bjẹ́tífù tó ga èrò ńlá tó ga kí àbú tó lè àyíó sì di mùsùlùmí ọwá torí ẹ̀ ó se kí ni ọ sacrifice ọfẹ̀ tó ẹ̀lẹ́ ọyọ̀ǹda tí ó yẹ kọ́ gbà sẹ́yìn náà se tán àti síbẹ̀ kẹba àgbádùn lẹ́yìn ẹ̀ dáhùn ìṣá ọ̀lá ọlọ́run sì jọ ọ̀rọ̀ bẹ́bá ti sí ọlọ́run jọ ọ̀rọ̀ ọlọ́run tó pé kọ́dá ẹwà sọ ẹwọ́n tí mùsùlùmù àchífù kò pé kò pé mùsùlùmù tí mùsùlùmí olóhùn ọ̀fẹ́ in this situation kò pé kò gíní tó ń tí ó ṣe gíní in tó gíní ń bi pékèbèrè kébìrì ní àwa bà yìí ó lè jẹ́ pé bẹ́ẹ̀ lọ́lọ́n fẹ́ ṣe tiẹ́ ọwà lábẹ́ pàtàkì jùlọ o ti bímọ fún ẹ ti wà pọ̀ pẹ́ e bọ́ bá kò ń bẹ ọmọ bílẹ̀mì tọ́ ń lọ náà ó ti rí ó lè wọ́ọ̀sì kìí ṣe dandan ni pé bíyàn bá kò ń bì kan àìpé bí tọ́ lọ wá dáa ju ẹ̀bẹ̀ tí ń ti ń bọ̀ lọ bọ́lọ̀ bá ní o lè ní sùúrù ọmọ dáa àmọ́ o sùúrù ó ní di kíni sacrifice eh, sacrifice <laughs> bọ́lá pé yìí ìfaradà bàbá ẹ̀hẹ́n àti ìjú nǹkan lè ìjú ọwọ́ lẹ̀ pé tọ́ dá mọ́ yọ̀ǹde léyìí ẹ̀tọ́ mi ni àmọ́ mọ́ yọ̀ǹde bẹ́ẹ̀ bá se bẹ́ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run ó jẹ kẹrí lè gbé rọrùn ọlọ́run ó sì fàlbáríkà sáwọn ọmọ yìí ní ti pé inú tí mo gbọ́ lẹ́nu mọ́lá lukman tí wọ́n láwọn bàbá wa gan-an ń dùn wọ́n oníké ìjà à ń kọrẹ ẹni à ń se kìíní wọ́n láàrin yí lọ́pọ̀ sí kí ló dé ọmọlẹ́yìn ànẹ́bì sọ́lọ́lọ́wọ́ àríwọ̀sán inú tá ànẹ́bì kórìíra jù oníké obìnrin àtọkùnrin ọkọra wọn ọwọ́nù hadithi kan ànẹ́bì sọ́lọ́lọ́wọ́ àríwọ̀sán ànábì ní ṣètọ́nì náà ọláwọn ọmọ ṣẹ́jí máa rán kí èṣù ọláwọn èṣù kéékèèké tí ó ràn kan lọ <laughs> ìwọlọ kìstí wọlọ gbẹ́jì wọlọ lọrin wọlé wọlọ amẹ́ríkà wọ́n ni bí wọ́n bá wá dé wọ́n wà jíṣẹ́ fún ìgbẹ̀nú <laughs> àdífì bẹ́ o wọ́n bá rán wọn bá bá dé wọ́n wà máa ṣe kíni wọ́n ma jíṣẹ́ fún wọ́n ṣe lónìí ẹ̀ àà nígbàtí òun dé àárín wọn kọ́dá mọ́tò kan ti ń lọ ọkàn forí sọ kíní gbogbo sẹ́ bú tí wọ́n sáà sí ń jọun kó wọ́ ọmọ sí kíní yọmọ ìjábọ̀ wa ní hátà tí wà hìdùn títí tọ́kàn nù ó fi wá dé ní ọ̀gá ẹ̀sà <laughs> èmi lónìí mo mo make sure mo dàárín ọkọ̀ àti àyà wọ́n lè sọ wà fà mara pé Hmm, àǹtà àǹtà hùn good boy ìwọ̀ lórí sẹ́sẹ̀ sí ẹ̀fẹ́ máa dùn ìsúnnú àbí torí náà gbogbo ẹni tí ó bá pé ní ìjáde ìjáwé wọ́n máa lọ ní ọdún ìsúnnú ni ọ̀dún ọlọ́run nú ọ̀dún ànábì nú sọ̀lọ̀lọ́ àrùsọ̀lọ̀ bí máa ń wá lọ́wọ́ ọkùnrin kọbẹ̀rù ọlọ́run bí ń bá ń wá lọ́wọ́ obìnrin kóhun náà bọ̀rọ̀ ọlọ́run kọ̀tẹ́ ọlọ́run lọ́run o ẹsì máa wo anábì wa muhammad sallallahu alaihi anábì fún wa lóògùn tí ó yẹjú àwọn tá ń wí practically anábì ní láyé fọ́rọ̀kù mọ́mínún mọ́mínà inkariha minha hulukon rọ́dìyà minha hulukon àkàrẹ̀ anábì ní yìí se mọ́míní àwa gan lànẹ́bí àdírẹ́sì ń bẹ̀ wọn àwa mùsùlùmí lónìí ń gbòrò kì sí ń káàdì sí ànẹ́bí fún gbogbo ẹ̀yìn tọ́rọ yín dọ́dọ̀ àwọn bàbá tí ò tí ń bà wọn nú jẹ́ yìí ànẹ́bí ní èése mùmí ní ọkùnrin tí ó mọ kórìíra mùmí ní obìnrin kí ló lè fà á ànẹ́bí ní kò yí orí bẹ́ẹ̀ nǹkan rí hamin ha kúlò kọ̀ wọ́n bá ẹ pé nǹkan kan lórí lára ẹ̀ àbí lọ níwà rẹ̀ àbí rẹ̀ tí ò fẹ́ rọ́dì ha kólùkọ̀n àkàr kọ́rọ̀ rẹ̀ létí ń jọ tó se tó dùnmà ìtàwé ilé ìṣe ti ń dalé rú wọn kò sí bó ti lè wù kó kéré ma yóò níjọ́ kan tíyàwó rẹ̀ yìí se tó <laughs> ní ń jọ tó bá ti tí ó tètè rárá rẹ̀ létí ẹ́ mọ́ra rẹ létí in tó se tó dùn mọ́ yáà kọ́nà kí ẹwà sọ sínú ààrẹ pé ẹ̀ kàràmbà ní èdè wá ń lọrin ní ìmọ̀bọ́yá sí àmà lóǹgbà ìwáyìí tọ́ ẹ̀ kàràmbà ní orí òun náà ló sì sí báyìí ọ ní ifá sáwà olè gáde náà nígbàtọ́ bà fi dé inú rẹ̀ ó ti tutù ànẹ́bì ni àẹ́sẹ́ ah, mùsùlùmí ọ̀gbọ́dọ̀ kórìíra rẹ̀ débi pé kò ní rántí orí kan bọ́ bá rí pé léyìí ọ̀dá alára ànẹ́bì ní rántí nkankan mí ń bẹ tí ó ti se tó dùn mọ́ ọkùnrin ẹ máa bá se kan tó dùn yìí rántí tó dùn mọ́ obìnrin apply principle yìí ṣètọ́ ni tó wọ́n mọ̀ ràn yí létí jù òun lè jí ń dùn yí ara ṣe tí ṣètọ́ ni wá se láyé nù èyí tí ó mọ̀ dùn ọ̀hún ní ọmọ sí kí ni kèé pẹ́ tèèyàn fi mọ̀ rántí kèé pẹ́ kọ́dà láì kọ́mọ́kámọ́ ti sọ̀rọ̀ lọ́kọ láya kọ́dà láàrin ọ̀rẹ́ èyí tí ọ̀dá ahun ni ṣètọ́ ni ó tètè pùsì sí mẹ́mórì rẹ ló tètè rántí àmọ́ nẹ́bí wọ́n sọ fún ọ pé wọ́n mú mẹ́ni máa sáré náà rẹ̀ létí kínni ìjọ tó dáa ìjọ tó dùn ìjọ tó se tó dùn mọ́ bàbá ń lórú príncipù yìí pẹ̀lú ògọ́ ọlọ́run pẹ̀lú ògọ́ ọlọ́run gbogbo òròyìn tí ó dùn máa wọn bàbá tí wọ́n ń bá wọn ìyọ ọlọ́run jọ kásẹ̀ lẹ̀ pẹ̀lú ògọ́ ọlọ́run ẹ̀dàpọ̀ ẹjá máa rántí príncipù ní ànábì ló fún wa o torí pé bíyàn bá rí ibi tó bẹ̀rẹ̀ mí bá ti ń bínú mọ́lá dawood <laughs> ẹ̀rin ó payín ẹlùmí ó ní kọ̀sánfà ní kan láàrin rẹ̀ <laughs> ìyà bàbá kiri kò sí kiri kọsá ànábì ní rọ ni ànábì sọ̀rọ̀ sọ́lá ó ní kí ni ìrọ ni àǹfààní kan wà lára ìjà ní bẹ́ẹ̀bẹ́ gbé kò sóre kò só ẹlòmí ò ní kò sóre kan lára àà ẹ́ lọ́kọ̀ rẹ̀ náà níyàwó rẹ̀ náà ẹ máa rárá yín létí ìjọ tó dùn ìjọ tíjọ tí bínú bá wá ànábì ní yọ́ máa yanjú ẹ̀ sallallahu alayhi wa sallam kọ́dà bàbá jẹ́ wà rẹ̀ ní ẹlòmí bàbá yóò ní òun rò látòkè délé àfá kò sóre kan torí bàbá bá ti kéré tó yìí ìtawà náà ma gbọ́ etí wá kún bá wọ́n ma wá kórí ẹlòmí ó fóònù ẹlòmí ó tẹ́ẹ̀sì pé ah, ah, irú tọkọ ohun ikọ́ kò sóre kan <laughs> orí wà láàrin <laughs> èyí tèmi tó ma wá fi kún fún wọn ni pé gbogbo ẹ̀ náà alkùránì ti yanjú alkùránì kẹrí mu ní wà sá antakara wúṣe an wàhúwà kẹrù lẹ́kùn wà sá antuhibu ṣe an wàhúwà ṣẹ́rù lẹ́kùn alkùránì ní jọ mi nkankan lè má wù yí o kẹ kórì rẹ̀ kó sì jẹ́ pé bẹ̀ lóore wà fún yín nǹkan mi ò sì wù yín bọ́bá ìpẹ́ mọ̀ ní ẹ̀ní súnmọ́ ní ti torí pé àbúrú ní ọjà sí kan bóyá náà ni màá fi ju microphone lẹ̀ àti lo wákàtí kan in plan láti lò ju wákàtí kan lọ tẹ́lẹ̀ ó ti pé tọ́ì inú àwọn àgbàfà tẹ́ ma gbọ́ ìmáàmù máàlìkí ìmáàmù máàlìkí ìmáàmù nínú biography ìmáàmù máàlìkí wọ́n ní jọ tí wọ́n fi ìyàwó ọkẹ̀ okùsẹ̀jú mẹ́ẹ̀dógún tí wọ́n fi ìyàwó ìyá ìmáàmù máàlìkì tí wọ́n wá fi fún bàbá ìmáàmù máàlìkì tí ń jẹ́ anas anas ní padà ń sọ̀rọ̀ yí o tó bí ìmáàmù máàlìkì anas ní bẹ́yìn ọba bóhun ọba sòdodo <laughs> bóhun ọba sí kíni bó wọ́n bá sọ òdòdó níjọ wọ́n mú ya ọmọ yìí wá péyàwó tó fẹ́ ní kò sí tó wù la rẹ̀ pé kẹ̀kẹ́ ti ẹ̀ mọ́ ẹ̀ mọ́ wúyàn pé a ah, ọba ti ẹ̀ wo ẹwà rẹ̀ tí ẹ̀ wo lé wọn tí ẹ̀ wo wá <laughs> jẹ́ pé òun ọ̀tí ẹ̀rí nǹkankan tó wù <laughs> àmá àyà yìí lòun rántí tóun ò fi kọ̀ <laughs> àyà tí mo ké yìí ní kíní lẹ́ánẹ́sì lóhun rántí ọlọ́lọ́hun kẹ́ sọ ayà òun sí òun lórí ni pé á wà àṣà antakarahu ṣe an ọ̀húwà kẹrù lẹ́kùn e ẹmẹ̀lẹ́ kórìíra nkankan kó se pé ìbẹ̀gẹ̀ ah, ọlọ́hun ti nígbà tó ti tẹ́ẹ̀tí ní ẹni tó wọ́n fẹ́ ni ọ̀bẹ́ lọ́hun kó obìnrin tí nǹkan kó wú lára òun ló sí kí ni òun ló bí mọ́mù máàlìkì ẹ̀yìn àìrántí ní irú ẹ̀ náà máa ṣẹlẹ̀ ó lè sí pé obìnrin tó kórìíra àwọn ní ó mú tí ọlọ́run kí ló kẹ ìmí àtẹ̀yìn tàbí rántí anásìdò ní tàbí gbàgbé rẹ̀ nú tàn bí ọba fẹ́ ya ìmọ́mù máàlìkì ń jọ́nà ẹnìkan nírájì ẹ̀mọ́ lónìí amẹ́nukọ́ <laughs> fẹ́ ya ìmọ́mù máàlìkì tí mọ́mù máàlìkì wá di àbá gbogbo ayé bàbá tí wá dákọ̀ máàlìkì àwà ní òun lọ máa

irú eh, nta tí ńgbàmí tí ń bá padà wá kìí sí ma gbọ́ pé kí bàbá ní títí ọdún ìfi kalẹ̀ o <laughs> kèsí pé kọ́ mẹ́wàá o kọ́ máa ṣẹlẹ̀ o <laughs> kí bàbá gba kọ́dà mọ́ wádìí kò sí kíní ni ni àgbọ́kíni àgbọ́yé kí ní jẹ́ ọkọ àtìyàwó bọ́lọ̀n ti là nínú Al-Qur'an Al-Karim àti bọ́lọ̀gbò lọ́lọ́n ti pọ́kọ àtìyàwó nínú Suratul Rum a'udhu billahi minash shaitani rajim wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwaja olúwa nínú àmì ẹ̀mí ọlọ́run òun ní kí mọ dá látàrí ẹ̀yìn èèyàn fúnra yín àzúwájá ọkọ àtìyàwó nínú èdè lárúbáwá tọ́lọ̀ ń tí ànẹ́bì sọ jáde sọ́lọ̀lọ́wọ́ aléhòsẹ́lẹ̀ sẹ́rí lárúbáwá mi lè tàwà mọ̀ ní ilẹ̀ yíò ní nàìjíríà tààmọ̀ pé nìkan záújá ẹnìkan záújú àbí sẹ́mọ̀ pé bàbá záújá ìyàwó zaújù ọ̀kọ̀ sẹ́rí inú èdè táwọn kòrèṣù sọ tànẹ́bì sọ irú dáálẹ́kì lárúbáwá tànẹ́bì sọ àtọ́kọ́ àtìyàwó zaújù làwọn ń pè wọ́n ní <laughs> kùránì fi ní àzọ́ájá àwọn zaújù zaújù zaújù kí làwọn ń pè ní zaújù lédè lárúbáwá òun ni nǹkan méjì tí wọ́n ma function àsìnkẹyọ kan ní tí ń jẹ́ sọ́ọ̀dún èyàn bá wo kò díṣẹ́ lárúbáwá bó mú wí nǹkan méjì ni wọ́n sẹ́ but wọ́n ma function kí wọ́n tó lè wúlò kí wọ́n tó lè rí nǹkan ṣe àwọn méjèèjì ọjọ́ máa ṣe gẹ́gẹ́ bí ìgbà tó pé nǹkan kan ni wọ́n lápèjúwe bí ìgbà tẹ ẹsẹ̀ méjì òun lélẹ́ẹ̀bó záúdù ní jẹ́ ẹ̀pìà lédè èbó àwọn èbó ní a pair of eh, manager a pair of shoe a a pair of shoe bí a bá ní a pair of shoe bàtà mélòó nù a lè pé bàtà kan <laughs> a sì lè gé bàtà mélòó bàtà méjì méjì torí pẹ́sẹ̀ méjì ni èbó pè ní a pair of shoe ní tí ń jẹ́ zọ́ọ́dù náà bá gbọ́yé bíyàn bá wọ bàtẹ ẹsẹ̀ kan dé àyín nísìn a sọ fún a ní ẹ̀dàkùn ẹmú ọlọ ẹ̀yìn bẹ̀ <laughs> bọ̀yà <laughs> ẹ́ àbí bàbá ọwá wọ bàtẹ ẹsẹ̀ méjì náà lọ́wọ́ àmọ́tún ni méjèèjì <laughs> ẹsẹ̀ rí sí ọgbà ẹsẹ̀ òsì méjèèjì ẹsẹ̀ òsì bọ̀ yìí òun làwọn ẹranko tí wọ́n ń pera wọn léèyàn tí wọ́n ní kọkùnrin ọmọ fẹ́ ọkùnrin kóbìnrin ọmọ fẹ́ obìnrin bí ẹni ọwọ́ bàtà ẹsẹ̀ ọ̀tún méjì ni àbẹ́ni ọwọ́ bàtà ẹsẹ̀ òsì méjì olúwo tó bẹ́ẹ̀ òun la fi ń sọ fún wọn pé even in law nínú òfin kéyìn ó tó lè claim pé human right eh? torí wọ́n ní kí ni human right he must have been a human being ẹni tí ó kéré ní human rights must have been a human being ọgbọ́dọ̀ jẹ́ èèyàn kó tó bèèrè ẹ̀tọ́ ọmọnìyàn ńjọ ọmọnìyàn tí ń jọ ọmọnìyàn yìí táwa mọ̀ òun ni kí ọkùnrin ọfẹ́ obìnrin àwọn ọmọ bí ẹ̀yìn ti gbélé ìwá kìí ṣèwọ ọmọ èèyàn therefore you cannot claim this as a human right kódà ní òfin àmẹ́bídá wa ń lọ lónìí ni pé ara ti ń fa awuyewuye lé ìdílé mùsùlùmí àti sígbó láti lẹ̀ kí ní ń jẹ́ záójú òun ni kí ni nǹkan méjì tó pé ní ọ̀kun òwúlò bàbá ṣe kí ni bàbá rí kejì tàbá gbọ́yé bẹ́ẹ̀ agbádùn ọ̀kan mọ̀ pé without her láìsíyàwó òun òun wà useless ìyàwó náà mọ̀ pé without him láìsọ́kọ̀ òun òun ọ̀wà mínífù bọ́lọ̀ ń ti tónú àwa là ń darú o wípé àzùwájá ẹ mọ ẹ̀yìn méjì ní iṣẹ́ like a pair of shoe ẹ mọ operate like nǹkan yọ̀kan ẹ mọ pèrè ayín ní jẹ́bẹ́ òun ni ọlọ́run fi làákalẹ̀ pé àwọn ojúṣe obìnrin nìyí àwọn ojúṣe ọkùnrin nìyí ńgbà wá wá dàrú lónìí èyí tọkùnrin ń se lóbìnrin fẹ́ máa se èyí tóbìnrin ń se lọkùnrin náà fẹ́ máa se pa ń jò ní tó lórí wa president muhammadu buhari ọlọ́mọsá tún sàlékún dáadáa bàbá náà bóun bá sọ̀rọ̀ òun ètànyàn ní ti ń bẹ̀lẹ́mì rẹ̀ náà ni ó wí nílò èbó ló ti lọ wí àwọn ọ̀gá nẹ́tọ̀ ọmọnìyàn wọ́n bí pé ìyàwó rẹ̀ ń dá sí òṣèlú oníkílọ́kàn bí òṣèlú wọ́n wá ń bú gbogbo ayé gbé wá gbé president lè máa sí rọ̀rọ̀ báhùn níbi tó ayé lajúdé yìí níbi tí kìíní ńgọ̀ ya bbc tún lọ interview rẹ̀ ìgbé bọ́yá torí àwọn olóṣèlú wọn bá tún lọ́rùn sí pé ní ọ̀gá ń sàwàdà ní gẹ́gẹ́ wọ́n bá lọ bí ọ̀gá nílé ìbò ègé i think you know what is a kitchen sọ ọmọ tí ń jẹ́ kíjì nítòun wí náà nù <laughs> kí ni wọ́n chẹ́ǹgì ròrí wa ni n tí ọ̀gá ń sọ president buhari ń sọ ni pé obìnrin lójúṣe tiẹ̀ ọkùnrin lójúṣe tiẹ̀ kí lọ́kàn obìnrin ń bi ojúṣe ọkùnrin kí lọ́kàn ọkùnrin náà ń bi ojúṣe níbi àdárúdé lónìí bàbá ìmọ̀ bójú dékìsí ọlọ́run níjó débẹ̀ o àwọn obìnrin ń gbé irun orí wọn lọ́dọ̀ ọkùnrin tí ó kiri ó kiri fún wọn nísìn sí kìí burú dé báwọn ní àyí ó ti dé náà kì à ó ti pọ̀ mm, ó ti pọ̀ onídìrí bàbá <laughs> ọkùnrin onídìrí <laughs> tí obìnrin ó gbé eré rẹ̀ lọ gínà ń pè unisex salon ọkùnrin ni ó sì máa dìrùn fún ìgbà àbáyé jẹ́dé níbi àbáyé jẹ́dé àwa ní dàrú àwa ládàárù olúwa náà òun ti pín òun pín roles róòlù tọkùnrin ní róòlù ti obìnrin ní ẹ máa pílé róòlù ọ̀nkálukú yín ẹ wà á ríra yín pé à bí ọba sí mi kò lè rí ṣe bí ọba sóhun náà kò lè rí ṣe bébì ọba dáná kí ni ọ jẹ bébì ọba róúnjẹ wálé kí ni ọ dá <laughs> bọ́lọ̀ ti tó nù àmọ́ wa dàrú lónìí ẹlòmíì ó pé bóun ti rè lùbọ̀ wọ náà lọ́wọ́ ẹran ńgbọ́lọ́lọ́n ti wíbẹ̀ náà lùkùrá ní kó wọ́n dáná ní tóbìnrin kíchìnì bí buhari ti wíhùn àmọ́ gbogbo tí ó dá ń kíchìnì wọ́ lọ wà bá ti wílẹ̀ kan òun ibn masoud bí ò ti lówó lọ́wọ́ tó yàwó rẹ̀ òun ń bọ̀ òun ní ra ń jẹ́ lé ẹnu tí kùrá ní wí ni pé lèyí ń fẹ́ rú sáà tí ń sáà tí bẹ́yẹn bá ti lágbàá mọ́ ni kó se mọ́ o ibùn masúrí ń gbá tó ṣe pé gàrí ní owó rẹ̀ gàrí náà ni ó rà lé bí àwọn rẹ̀ bá fẹ́ jẹ rẹ̀sì o lè mú lápò ààrẹ kọ́lọ̀ <laughs> ra ìrẹsì ọlọ́run ní bí ibùn masúrí pé ṣe tọ́ ra rẹ̀sì ní ọmọ pé kò lówó <laughs> àmọ́ gbogbo nǹkan wọ̀nyí làwá ti fọ́ lójú pọ̀ alájú ojú yẹn dí anílá ọkùnrin ọmọ fọ́kùnrin obìnrin ọmọ fọ́bìnrin wọ́n ti bá débi pọ́kùnrin ọmọ fẹ́ran kò nísìnyí gan wọ́n bá fẹ́ kọmọ bẹ̀rẹ̀ kò sí human right ẹ̀tọ́ rẹ̀ ní but we are saying ẹn tí ọba jẹ́ human being táwà mọ́ ọmọ èèyàn ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní 50 years 100 years ago táwọn bẹ̀rẹ̀ ràn wọn yìí kọ gbogbo à ń fẹ́ ọkọ àtìyàwó yìí dr abu amina bilal phillips nílùú èbó ọ sọ lójú mi báyìí rí wípé ní tí ò tí ìjọgọ́rùn ọdún lọ sẹ́yìn nílùú èbó wọ́n bá gbọ́ pé èèyàn dẹ́rù nǹkan báyìí wò wọ́n mú lọ psychiatric home ibi tí wọ́n ti ń tọ́jú wèrè ipé kún ọlọ̀ yẹ bọ́yá nǹkan ti yí tán bá rí pé ń lẹ̀ mọ́kùnrin àbóbìnrin ń lẹ̀ mọ́ obìnrin pé à ẹmọ lọ <laughs> ibi wọ́n ti ń tọ́jú wèrè bọ́yá eré rẹ̀ ti yí òun la wá sọ́dọ̀ làjú nísìn torí náà min àǹfóṣe kún àzùwájá ẹjá gbọ́yé bẹ́ẹ̀ bá bá gbọ́yé bẹ́ẹ̀ yóò ọkùnrin ọmọ ẹjọ́kùnrin obìnrin náà ma jẹ́ obìnrin wọ́n ma wá pé ara wọn ilé iye wọ́n wá jọ pàdé wọ́n sojú sí ti ẹ̀mí sí tèmi ilé ọwà dùn pọ́ǹtì ẹlẹ́ẹ̀kejì within 15 minutes wọ́n ló kù yìí ara ń tàà fi yan àwọn ìyá wọn yìí jẹ tọ́lọ̀wọ̀n ò sì fẹ́ sẹ́rí pé ìfìgbà kan bọ̀kan nú àbí ẹ̀ẹ̀dáwọn tọ́ tí mo tún fẹ́ sọ nísìnyí mo fẹ́ sọ̀pọ́tì àyànyìn jẹ kí ni ẹlòmíì léyàwó rẹ̀ jáde ńlé sí kò bímọ kò bímọ ìyàwó yóò sẹ lẹ́sẹ̀ míì kò sí nǹkan míì tó gbé ìgbà míì ó lè ṣe pé látọwọ́ ọkọ̀ kéyìí ti wá bóyá mọ̀lẹ́bí pé eléyìí ó kó bọ́ ọ <laughs> ó lé dànù ẹbẹ̀rù ọlọ́run o ẹbẹ̀rù ọlọ́run wa muhammad sallallahu alaihi wasallam wọ́n wá bí annabi pé ta lọ fẹ́ràn jù annabi ni aisha ìyàwó ohun kíni aisha ẹni annabi fẹ́ràn jù ní gbogbo àwọn ìyàwó rẹ̀ ẹlòmí o ti ma wá rọ pé àyínbóyìn ah, náà ló bí ó gba àwọn ọmọ rẹ̀ aisha ò lóyún rí bẹ̀lẹ̀ yóò bímọ ẹ̀yìn yàwà ẹ̀gbọ́rọ̀ wí ẹ̀gbọ́lọ̀ tóbi aisha ò lóyún rí lèlé pé yóò sí gini òun sì lọ́kọ̀ ẹ̀ fẹ́ràn jù tó fi kó láyé ọlọ́ni sọmọ àmọ́lẹ̀ yorùbá gbogbo ẹ̀bí àìbímọ 99% rẹ̀ ọ̀rùn obìnrin even modern medicine ìṣègùn gbàlódé ìwọ̀n ń kàn mẹ́lẹ̀ ń fi ń yé wa nísìn pé infertility àìlè bímọ 50-50 ni ó lè wà lára ọkùnrin kọ ipò òun ní ọ̀jẹ́ kún ó bímọ ó lè wà lára kíni àwọn dókítà ní wíyùn lónìí o pé ìmọ́ ti débẹ̀ àti ṣèwádìí débẹ̀ ó lè jẹ́ pé lára kíni lára obìnrin lọ́wà òun lẹ́ẹ̀fì rí kóbìnrin mi kó lé wọ́n lè kó nbì kan ibi ó sì lọ́yìn sí lọ bímọ <laughs> àbọ́kùnrin mi náà fẹ́yàwó mi náà ń ṣe bímọ kìí ṣe pé àwà dẹ̀bi ru àmọ́ example tí mo fún yín yẹn ó ti tó yẹ́mọ́lé yẹn ń fẹ́ràn yẹn àbí yẹn ń kórira yẹn àyíṣà lọ́yẹ ká nẹ́bí ó kórira ju ẹbá wọn kan bímọ òun là nẹ́bí wa fẹ́ràn jù sọlọ́lọ́hu aleyhi wa sallam gbogbo mọ̀lẹ́bí tí ń bá ń torí ilé yìí dá sí tí ò yẹ kọ́ dá sí ẹgbẹ̀rù ọlọ́run báàrin wọ́n bá dùn ẹ̀fin wọn lẹ̀ ọlọ́run ní sọmọ kìí sagbára èèyàn bọ́lọ̀n bá kọ́ wọn bí bí ọba kọ́ wọn bí even medicine ìgbàlódé interkurani ti wí ní tó lélẹ́gbẹ̀rún ọdún medicine jẹ́ ń kọ̀nfàmù ẹ̀ lónìí olùwọ́ba ní lèláyé múlùkù sàmáwá ti wà lárùbí yáhàbù lè mọ́ ni yẹ̀ṣẹ́ ìnáta ويهب لمن يشاء السماوات والأرض يخلق ما يشاء يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء أقيما إنه عليم قدير قل على أن يوم بافي ẹni òun bá fi òun ní bọ́kùnrin ẹ̀rí ńgbàtọ́lọ́wọ́ bẹ̀rẹ̀ kí ló fi bẹ̀rẹ̀ obìnrin torí pé obìnrin mi ò bí ọkùnrin wọn lè lé sí ẹbẹ̀rù ọlọ́run o olúwa aláwa là ń pin ẹni ọba wùwá àábùn lóbìn kó lóbìn lọ́kọ́ fi bẹ̀rẹ̀ ẹni ọba wùwá àábùn lọ́kùnrin iná àwọn anẹ́bí ọlọ́run tí ọlọ́run fẹ́ràn ju ẹni tí ọ̀bọ́kùnrin bẹ ẹgbóbìnrin nìkan ló bí ẹni tí ọ̀bọ́bìnrin bẹ tọ́bìnrin sí wòun náà ọkùnrin nìkan lọ́lọ́run bò olúwa ní bàbá sì fẹ́ yúzà wéjò hún dòkòrò náà wà ìnáta àní ọgbọ́kùnrin àní púpẹ̀ lámọ́ sí wáyà jẹ́ alùmọ́yà ṣááwó àbí ọ̀tán ọlọ́ni kò sì síbẹ́ lómi ti lè sáré tó tí èkó láyé àní fún mo jòkó pẹ̀lú àwọn medical doctors in a seminar èmi ń sọ̀rọ̀ nípa sẹ̀ríà nípa bímà bímà yìí àwọn ń sọ̀rọ̀ medicine wọ́n wá ní tí mo kíhun àwọn ti rí no medicine lónìí pé 10% of infertility ní ìdámẹ́wàá ní ọgọ́rùn-ún pé èyàn òbímọ àwọn ọmọ tí ń fàádù kò sáàmù kan lára ọkọ <laughs> kò sí kan lára ìyàwó gbogbo téèyàn máa ní tí máa fi bímọ ló pé wọ́n sì ní <laughs> mo ní kùránì ti wí wáyà jàánú mẹ́yà ṣááwùnú ọlọ́lẹ́ni ọba wùwá àfi ń sọ láni pípa àti fún ẹnìkan lè mọ́ fún wọ torí náà ọlọ́run ó bùn gbogbo yín lọ́mọ olóore gbẹ̀ni ó ti bí náà ọlọ́run ọba tọ́jú ẹ̀ tí ń bẹ lọ́run ọlọ́run ọdáhun a máa tí ń sọ ni pé èyí wọn gbọ́dọ̀ jẹ́ pé ń tátorí ẹ̀ lóbin lé o obìnrin ní kébẹ̀ẹ́ kò sí dáa èyí tí mo wí fún yíwọ̀n ẹmọ rántí ẹ aisha ògbímọ òun là nábi sì fẹ́ràn jù sọlọ̀lọ́wọ́ àrùsù bóbìnrin bá dá lọ́nà bòmí ẹ̀ fílẹ̀ fọwọ́ àtọwọn àtọ́kọ́ ẹ̀ kọ́kọ́ mi kọfẹ́ mi àmọ́ká wá pé ọlẹ́ jáde ní àbí kó kó lé àbí wà ẹ̀dàkù mọ́lálùkùnmọ́ ọkàràmùkùnmọ́ ọ̀rọ̀ náà pọ̀ àmọ́ ẹ̀ sí ká dúró báyìí àti dáhùn bàbá dúró pọ̀ ogbélé ìta wíì náà ọlọ́nkọ́ mọ́sá jẹ́ owúlò fún wa ọlọ́nkọ́ jẹ́ owúlò fún wa àtẹ́ntọ́ wíì àtàwátá gbọ́ náà ọlọ́njẹ́ owúlò fún wa láyé àti lọ́wọ́ ẹ̀ẹ́dàfún mọ́ fẹ́ kẹ sàdéhùn náà fún mi next time jẹ́ mi bá wá kì sí irun tí àbá lòkùn máa nù wíì bí ọ̀bá tí ìtàn yányá fẹ́rẹfẹ́rẹ ní okùn ẹlọ́lọ́run ó ṣe bẹ́ ìṣá Allah وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين Ah, ẹ jẹ́ ká sọ pé jazakumullahu khayran lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kan sí tọ́ oh, ah, àwọn àgbàlagbà ní wo ni ká jẹran pẹ́lẹ́ nu ṣùgbọ́n ọ̀nfọ̀nà fún kọ́ òun ò ní jẹ́ afẹ́kí ah, dọ́kítọ̀ tún tẹ̀síwájú jù bẹ́ẹ̀ gbọ́rọ̀ yìí tún kù fa aláìrọ́pọ̀ ìṣòro wá pọ̀ àwọn mùsùlùmí ọbìnrin kan sọ fún mi lánàá ọ̀rọ̀ àná ni mò ń sọ yìí ó ní tóun bá fọkọ múlẹ̀ táwọn bá túká òun ní lọ́kọ míì mà wọ́n ní kí ló dé ó lè wọn kò rí àǹfààní lílọ́lé ọkọ súnmọ́ bíi láì lẹ́bi láì láì láhùwà ó lóun ò rí àǹfààní lílọ́lé ọkọ èyí malé ò wí bẹ́ẹ̀ kò lè sọ bẹ́ẹ̀ nítorí ìgbésí ayé tí wà àkọ́kọ́ rẹ jọ ń gbé lóbi sọ yìí tọ́ba ọ̀pọ̀lọpọ̀ sànù wa ọ̀pọ̀lọpọ̀ tún wa sí. akí dọ́kítà wa pé ẹkú sí olúwa ọlọ́run jẹ́ ọ̀rẹ́ ọlọ́run sì ní jẹ́ kí ó sún. àwọn ọmọ lálùbáríkà tí wọ́n máa jogún màá lálùbáríkà lọ́dọ̀ òbí ọlọ́run fi ta yín lọ́rẹ àtàwa náà làlá hàwùlà wàlá kúwàtà ìlà ọjọ́ ti lọ ìbéèrè tí a lè kà ní pọ̀ mọ́ àmọ́ ti pé a ka àwọn ìbéèrè tí a ní tó jẹ mọ́ ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ yìí ẹ ká gbọ́ àwọn ọ̀rọ̀ pàtàkì àkọ́kọ́ gbogbo àwa tí a wá lọ sí fatiwa lénìí tí a bẹ́ nìkankan ń bẹ̀ prógámù yìí ni ò jẹ́ kí a bá ẹnìkankan ń bẹ̀ a lè sọ fún àwọn tí ó ní kéèsì níjẹjọ wípé fatiwa jọ mẹ́ẹ̀ẹ́dógún yẹn jọ mẹ́jọ nìyẹn so àti àti fatiwa ti gbọ́lódé tòní kò ní sí fatiwa àwa tá a fẹ́ rí fatiwa lénìí ẹ jẹ́ ká padà wá ní ọjọ́ mẹ́jọ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ah, látara ọ̀rọ̀ tá sọ yìí àbí látara ọ̀rọ̀ tí à ń dọ́tọ̀ bá wa sọ yìí obìnrin ká wà ní ìṣòro báyìí ìṣòro orú àwọn ọ̀rọ̀ báyìí ọkọ ti kẹtì nínú ìṣòro àwọn mọ̀mọ́nìyàn ọkọ ọkà pàyàwó tì kò ní jẹ́ fífẹ́ kò ní jẹ́ kíkọ́ yọkàn máa o àmọ́ ìlú yìí ìkìsí ọ̀pọ̀ dáadáa kéèsì irú obìnrin bẹ́ẹ̀ kan wá dọ́dọ̀ dáwà kọmitì ah, ìgbà dáwà wá wò àwọn ìyànjú tí dára lè gbà wọ́n ti ń gbà náà àwọn ìyànjú tá a wáwò pa lè gbà wọ́n náà ni pé ká gba fíìsẹ̀ nílì láàyè owó farabìnrin torí pé kò sí jíjẹ kò sí mímu kò sí ìbálò kò sí nǹkan so ọkẹ ọkẹ yahoo tì nílẹ̀ yìí òun sì ń lọ ṣayé níbòmí láìsíjà láìsí nǹkan kan pẹ̀lú ọmọ mẹ́rin láì béèrè pé kí làwọn máa ń jẹ kí làwọn máa ń mu kí ni àwọn ọ̀lọ́lé ìwé kí ni wọ́n ìwé tí wọ́n ń lò lọ́lé ìwé gan bó wọ́n ṣe ń rà bó wọ́n ṣe ń sanwó sukú kọ̀ọ̀kan wọ́n tẹ lọ́lé kí wọ́n lọ́lé kí kọ̀ọ̀kan kò béèrè sọmọ́sẹ̀ ti mọ̀ pé bàbá nínú sísí táwọn ọkùnrin ní wọ́n lè ta ọmọ dànù àmọ́sẹ̀ pé yóò lè tọ́ ọmọ dànù lọ pé òun ọlọ́mọ míì má <laughs> kò sí ní ọmọ míì tó tún lọ mú níbò míì má ṣùgbọ́n ọkùnrin obìnrin tún lè bímọ fún òun lọ́nà míì tẹ́ mọ̀ fi sọmọ so ìṣòro ilé arábìnrin ń bá yí so kò sọ́kọ kò sí jíjẹ kò sí mímu kò sí nǹkan sẹbẹ̀ ní àbá ní tòsí lọ́fọ̀rọ̀ lọ pé ọ̀rọ̀ báyìí ń dùn mí bá lè ní kí lórí sí sẹbẹ̀ tí bá ń bẹ́ tòsí ni so dá kọmitì ọ̀ pé ká lo àǹfààní yìí láti gba ẹ̀tọ́ rẹ̀ àánú fún arábìnrin yìí lágbègbè ẹ̀yìn security wa dákun ẹ bá wa kiri ọ̀dọ̀ àwọn èèyàn òun tọrọ ń bá fún yín lágbára gba àtàwà níkàlẹ̀ ìṣòro alábìmọ́ ìlú aṣọ mọ́ ìní sọ́jú báyìí lọ tó ń bá sọ́jú báyìí lọ ṣe ṣe ká mọ ibi tí ìṣòro yẹn ti ń wá ó ti ṣẹlẹ̀ àmọ́ mi ní sọ́jú báyìí lọ ẹ̀yin ṣe kárí kẹrẹ dàgùn torí tọ́lọ̀ níta àti nínú ilé ẹ bá wa kiri ọ̀dọ̀ àwọn èèyàn kí àwọn ọmọ kéékèèké káwọn lọ sọ́dọ̀ àwọn obìnrin láti lè gba nǹkan tí Ọlọ́run bá fún wọn ní kápá láti ìjìnlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àwọn kíṣẹ̀ tó wà ní ọwọ́ mi náà ni àwọn kíṣẹ̀ tó wà nílẹ̀ tí wọ́n kó wá láti ta tó jẹ́ kíṣẹ́tì àwọn dókítà wa àtàwọn kíṣẹ́tì míì náà. àkọ́kọ́ ìdílé aláyọ̀ tí à ń dókítà sí lẹ́sìn nílùú yìí ó wà níbí fún títà. ìtọ́jú àwọn ọmọ nílànà ẹ̀sìn Islam ó wà níbí fún títà bákan náà àgbésí ayé lọ́kọláyà gidi ó wà níbí fún títà tí a bá fẹ́ rà ẹlẹ́ẹ̀kẹrin sharia and human rights tí à ń tọ́kọ̀ ti ṣe wọ́n wà níbí fún títà kí ni suna. kí là ń pè ní súnà wọ́n wà níbí ẹni bá bùkátà rẹ̀ ta ni mùsùlùmí tòótọ́ wọ́n wà níbí fún títà ìgbàgbọ́ nínú orúkọ ọlọ́run àti orípa rẹ̀ ó wà níbi fífúta àti tàǹdọ̀kọ̀ sharaf ta ló tọ́ sí láti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba lẹ́nu rẹ̀ ìyẹn là ń máa gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu torí pé ilé àwùjọ wa yìí ẹni tẹ àmọ́ ta yẹ ká gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu rẹ̀ tani yẹ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ọ wà níbí náà fún títà bákan náà lẹ́yìn náà àwọn ìrújú àwọn ìrújú mudiru markas tí ó fẹ́ dálẹ̀ sí àwùjọ mùsùlùmí gbogbo àwọn kíṣẹ́ẹ̀tì wọ̀nyí ó wà nílẹ̀ fún títà a ní àárín bí ìṣẹ́jú mẹ́wàá inú àwọn abẹ́rẹ́ kan fi dọ́dọ̀ wa àkọ́kọ́ wọ́n ní inú lẹ́kítọ̀ yín ẹ sọ yìí pé anabi muhammad sallallahu alayhi wa sallam ó fi àwọn ìyàwó rẹ̀ lẹ̀ láàrin bí àkókò kan wọ́n ní àkókò wo ni àkókò yẹn àkọ́kọ́ ọwọ́ lẹ́yìn náà gẹ́gẹ́ bá wa yẹn pé ọ̀tẹ̀ wa pẹ́ jù Ah, ọkọ nkí ìyàwó ń ṣe ń dùn ọkọ ọ́fẹ́fẹ́ ìyàn tó ń tó ń ṣe yìí dùn mí ìgbà wo gan ló lè fi ṣàfihàn tó ń ṣe yìí dùn mí dàgà ṣé ó lè tó bí ọdún kan méjì mẹ́ta mẹ́rin máa torí pé kí n tún fi kún fún yín ní ìjókòó fatiwa wa àti tú igi ọdún mẹ́rìndínlógún ká tẹ́ pé ọkọ àti àwùjọ ń bẹ nínú ìlú kò sí ìjọ ọkọ láyà láàrin wọn wọn ò sì sọ pé wọn lẹ́ igi ọdún mẹ́rìndínlógún ọmọ tí a fi gbẹ̀yìn níjọ́ náà ọmọ yẹn ti tó lọlé ọkọ súnmọ́bi láìlẹ̀ lílá ìlà ìlà wa ọlọ́dún mẹ́wàá ń bẹ́ ń bẹ́ẹ̀ ọdún mẹ́tàlá ń bẹ́ ń bẹ́ẹ̀ àbúrò ajẹ́ a àrí mùsùlùmí nílé nílé nílé sàká pé wọ́n ń jà ní a wọ́n ti yọ ọdún yìí pé wọ́n ń jà ní wọn ó ṣiṣẹ́ àwọn yẹn ń dá sí wọ́n ń dá sí báyá parí báyá parí ọdún mẹ́jọ ọdún mẹ́ta ọdún méjì ọdún mẹ́rin ọdún márùn-ún. àti kí ni gbèdéke gẹ́gẹ́gẹ́ nínú ẹ̀sìn nígbà tó káàdé bí náà ṣe wẹ́ ṣé bí ọdún mẹ́wàá náà fi ṣe pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ àbí oníyè gbàtà náà fi ṣe ní ẹ̀dá wa yàn. alhamdulillah wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ah, ọjọ́ ti lọ àádáhùn bẹ̀rẹ̀ náà kúkúkú àmá kí n tó dáhùn bèèrè yẹn ẹjẹ́ nínú àwọn akéde tẹ kéde torí ọ̀pọ̀lọpọ̀ ibi tí ń bá lọ bẹ́ẹ̀ tó bá ń kéde pé bóyá wọ́n ń ta kẹsẹ́ẹ̀tì wá sí mi ẹlòmí ma rò pé mi mú kó wá tí mo wá <laughs> tàà ní kọ́dá ẹlòmí ọmọ wá bí ní pé èmi fẹ́ rà àbí ìgbìmọ̀ láti àwọn tí ta ọlọ́wọ́ san wọ́n lẹ́sẹ̀ dáadáa èmi náà mú fún wọn láyé rẹ̀ àmì ni mò ń wọ́n ń wàhálà gbogbo ibi tí ń bá lọ wọ́n wà ń bí nísìn pẹ̀lú owó ara wọn ni wọ́n fi wọ mọ́tò wá ni wọ́n fi ṣe gbogbo tí wọ́n torí náà encourage wọ́n kà náà kò but mọ́ kàfẹ́ kí kí n kílé àárín bẹ̀yẹn pé kìí ṣe mímọ̀ ń ta àwọn kẹsẹ̀ẹ̀tì náà ọlọ́run sán àwọn tí ń ta náà lẹ́sàn dáadáa ìbéèrè alákọ̀ọ́kọ́ àbẹ̀rẹ̀ kan náà láti ẹ̀sẹ̀sẹ̀ níníṣẹ́ àbí òun ni nípa pé èyí tá aláàrínẹ́bì se yìí sallallahu sallam ìjọ láàlà àbíkọ̀ láàlà tí ó fi wá lọ mọ́ irú yìí <laughs> ọlọ́dún mẹ́rìndínlógún yìí inú sẹ̀ríà kò gbọ́dọ̀ ju oṣù ojú ọ̀run kan lọ ọpọ̀ jù àríwú ẹ̀rí tí ọkọ̀ fi lè pé kíyàwó mi ó lè mọ̀ pé n tóhun sí ọ̀dá ẹ̀yìn kọ oòrùn tí o lè ṣe ń jọ kan o lè ṣe ń jọ méjì o lè ṣe àmọ́ pé ọpọ̀ jù àríwú ẹ̀rí òun ló sojú ọ̀run kan kí sì ló sojú ọ̀run ìmọ̀ 29 days àbí 30 days tọ́ bá ti pé gbà àwọn túláàsì ọgbọ̀dọ̀ kọ́ bọ́bá ń kún ọ̀fẹ́ ma tọ̀láàkù gbọ́dọ̀ ṣe gíní ọgbọ̀dọ̀ wáyé lẹ́yìn oṣù kan a máa wá pa obìnrin ti ọdún kan ọdún méjì ọdún mẹ́ta títí tí wọ́n fẹ́ ń dọ́dún mẹ́rìndínlógún yìí ah ó burú o ṣẹ̀rí àtọ́lọ́ nǹkan èyí wọn ò pé kó júṣe ẹni ọmọ ma mọ́ o kọkùnrin ọmọ kọlọ́wọ́ bí wọn o ọmọ tí ọmọ jẹ ẹnu tó kò lọ́rùn rẹ̀ òun ni ti ìyàwó ńgbàtí èsì ìyàwó rẹ̀ mọ́ ìyàwó yìí náà sì àti lọ ní mi àmọ́ gbogbo ọmọ tó bí fún jẹ mú bí boko haram tí wọ́n ní ya báwọn ọmọ yìí bá yà bẹ́ẹ̀ ọlọ́wọ́ jẹ̀yà torí náà kíró ọkùnrin kí kọlọ́run mà bẹ́ẹ̀ kọ̀ dá rárá bí tí wọ́n mà sheik lukman ẹjẹ́ mi náà tó fi kàn sí bí bá ti ń ṣẹlẹ̀ ń bì ẹlẹ́kùn ẹ̀yà àgbàlagbà tẹ́ mọ parí ìjà náà ọlọ́wọ́ san ilé dáadáa ẹjẹ́ a máa ṣọ́ òfin ṣẹ̀ríà sẹ́rí bẹ́yẹn bá ní òun kọ ìyàwó òun nísìnyí tọba ipá kọ̀kọ́ nù tí ọkọ̀ kọ́kọ́ ṣẹ̀rí àfún láyé pé kọ́ gbà nǹkan rẹ̀ padà kọ́lá bẹ́ẹ̀ nìkan ọ̀dá sí tọba jẹ pé láàrin haibọ̀ mẹ́ta èyí tá ń pè ní alẹ́ ẹ̀dà ọkọ̀ obìnrin nísìnyí ọkọ̀ obìnrin kọ̀ gbọ́dọ̀ tí ilé jáde kò lé nínú ṣẹ̀rí àtọlọ́run tọba ipé kíkọ̀ ta alákọ̀ọ́kọ́ ni yọ́ ma wà ní yàrá tiẹ̀ kò sì ní dọ́dọ̀ rẹ̀ ńgbò ti kọ́ àmọ́ gbọ́dọ̀ wà nílé rẹ̀ kó se haibọ̀ mẹ́ta kó lọ lọ́kọ̀ mi láàrin ìgbà tí wọ́n ń ṣe háìbọ̀ yìí bọ́kùnrin bá padà wá rówó pé ẹ̀ gbà padà kọ́dà àwọn irú ọ̀ṣọ́ ti máa ṣe tẹ́lẹ̀ kọ́ máa ṣe ń gbà yìí nílé torí olúwọ̀ mo ti wílẹ̀ kan annabi náà fẹ́ gbéyàn bá wá fẹ́ gbárò obìnrin padà kò ní ìdí àmọ́ tó bá ti di pé haibọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí bọ́ sẹ́yìn mọ́lá lukman bẹ́yàn bá fẹ́ gba obìnrin padà yóò so yìgì mí o yóò ṣe kí ni yóò so yìgì mí bí wọ́n bá so yìgì mí ìdá bá ń bẹ láàrin ara wọn fún ọgbọ̀n ọdún wọn ṣe sí náà ni o yìgì yẹn ti já yìgì tá a bá pa obìnrin tì haibọ̀ kíní haibọ̀ kejì haibọ̀ kẹta tá a sì láti kọ́ ọ́ bàbá túnrú ẹ̀fẹ́ a pè àwọn àfá kí wọ́n tún kíni kí wọ́n tún yìí kìsò ọ̀wá nídìí ariwo rẹpẹtẹ nínú yàrá yínà inú pálọ̀ yínà ẹ̀wẹ́lẹ̀rí méjì òbí tí àbẹ́gbọ́n rẹ̀ àbẹ́nìkan tí ó jẹ́ bí wà líyù rẹ̀ ó ti tó báhùn náà àmẹ́ ẹgbọ́dọ̀ fún sàdá kí ní wọ́n wà ní mọ́nà lukman pé ẹni tí ó ta sọ́rọ̀ yìí àwọn alájì ni ó sì dínú nàbí ìwọ́n tó wálé àbódínú léyà fún tó wálé bọ́bá ti ṣe pé léyà yìí haidọ̀ mẹ́tò ti kọjá ìdí ti já o ìparí ìjà nìkan kọ́ mọ́ o ìparí ìjà plus kí n bẹ́ẹ̀ ìparí ìjà plus yìgì síso yìgì síso náà. Ah, wọ́n ní eléyìí pẹ̀lú ìlà òkìníyà bóò ní àmì ẹ̀sẹ̀ ààyí ah, tí a sọ pé oṣù kàní pẹ̀lú ìlà òbò ló ti rí náà là ń pè ní ìlà òun lárúbáwá rẹ̀ náà lẹ́sọ̀ òun àbẹ̀rẹ̀ ah, lẹ́ẹ̀kejì wọ́n ní obìnrin tí a fẹ́ fẹ́yàwó lé tó sì wá rìn láyé òun nígbà ìṣèǹtò tó kẹ̀ ní fojú gbà gbogbo tábàbà làwọn ó sì fún un

ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم ما أنزل الله فأحبط أعمالهم ọlọ́run sọ wa ń bẹ̀ ẹ̀sà mi olúwa láwọn àjọ àwọn èèyàn kan ń bẹ o kí ni òun torí ẹ̀ bá gbogbo sẹ́ẹ̀rẹ̀ tí wọ́n se jẹ́ kí ni kí lọ́fà wọn ọ̀gbọ́gì wọn ọ̀bọ̀ pẹ̀ àmọ́ kí ló fà á tọ́lọ̀n fi ba gbogbo wọn jẹ kẹrì wọ́n kórìíra ń tọ́lọ̀n sọ̀kalẹ̀ fóun yọ̀ǹda nítoríwá ní òun yọ̀ǹda kọ́ sẹlẹ̀sẹ́ àwọn ṣe kí ni wọ́n kórìíra ẹ̀ fáńkì fún máa kọ́ bàdàkún nínà nìsáì mákìnà ah, wọ́sùnà wọ́rùbá ah, ah. ẹnu àwọn tó fi ń kun níbi yóò wọ́n ní wàrùkẹ́ egun wọ́n fi ń kun níbi pé wàrùkẹ́ egun wá pé wàrùkẹ́ egun wọ́rùbá wàrùkẹ́ egun. Ah. àwọn fi hàn níbẹ̀ o. lódodo àbí máa ń lò. Ah, wàlá ìjọ sí mi nìyí. wàlá ìjọ sí mi. Ah, ẹ dákun kì í sọ̀rọ̀ ẹ̀rín o ọ̀rọ̀ ọlọ́run là ń sọ o ọ̀rọ̀ ọlọ́run là ń sọ o ẹ dákun gbogbo ẹni tí máa ń sọ̀rọ̀ eléyìí kò sí astagfirullah ẹ jẹ́ ń sọ̀tàn kan fún yín mo gbọ́ lẹ́nu sheikh abdulhamid kishk nínú àwọn àgbàfà káírò tí wọ́n ti kú tọ́pọ̀lọpọ̀ èèyàn máa ní kí n tẹ́ èyí tẹ́ mọ̀túnrẹ́tì ní ẹmẹ́jẹ̀ lọ́bẹ̀ẹ́ ni níbi ká máa fọ̀rọ̀ ọlọ́run sí ẹ̀yẹ́ lójú ayé ànẹ́bì sallallahu alayhi wa sallam ayà kan bẹ̀rẹ̀ al-Qur'an al-Karim tí wọ́n lá nẹ́bí àtàwọn sọ̀hábé ń lọ àwọn kan wá ń ṣe yẹ̀yẹ́ wọ́n fọ̀rọ̀ ọlọ́run ṣe yẹ̀yẹ́ bí irú eléyìí ayà ò ti mà ọlọ́run ti mà

sọ́lọ́run àtàyà rẹ̀ wọ̀rọ̀súlì àtòjíṣẹ́ rẹ̀ tó fi àyà rẹ̀ jíṣẹ́ lẹ́yìn tó ń ṣe ọ̀yẹ́ kọ́dé kàfàrú tún báàdà ìmáàlẹ́kùn ẹ ti di kẹfẹ́rí lẹ́yìn mọ́mìnì wàláì ó lé ó tó bẹ́ẹ̀ gbogbo tí bá ń ké àyà ọlọ́run tí wọ́n fi wá rùkè gun ẹnu tó dáa fún yín ni pé tí ọba mọ̀ tẹ́lẹ̀ aláforíjì lọ́lọ́run àmẹ́ni ọba tó wí lẹ́yìn tò ní kọjá ọ̀rọ̀ tí ẹ̀yẹ ẹ̀dàkùn kọ́dá ẹ̀jẹ̀ tó fi kankun ìwọ tí wọ́n bá wọ́n ń ké wárù kéegun lójú rẹ̀ bí tó jókòó dé tọ́rọ àyà mí tó ń bẹ kí lolúwa bá wí wọ́lọ̀kọ́ nàzánà aleikum an ìdá sẹ̀mẹ́tùm áyá ti láyé yukfaru biha wa yustahazamu biha fala taq'udu ma'ahum hatta حتى يقوم في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع الكافرين والمنافقين جهنم جميعا tí wọ́n bá ti ń fi ọ̀rọ̀ èmì ọlọ́run sá tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ fàlátàkùnlú ma àrùn ẹmẹ́jọ́kò ń bẹ̀ o torí tẹ́ bá jòkó ẹnàkún ìdánilẹ́gbẹ̀rún irú wọn lẹ́yìn náà ẹ̀sẹ̀ kan náà lẹ́jọba ẹni tí ń wí kọ́ dákun kọ́ máa wí mọ́ ẹni tí wọ́n bá tọ́ bá sì ń tún wí lẹ́yìn ètò ní mọ́jọ́kó tí mọ́jọ́kó bọ̀ kọ́dé tún da ò ká padà sórí ìbéèrè torí àyà mo ní mo fẹ́ ké fún yín náà nù ọlọ́run má jẹ́ kéèyàn nǹkan kí ń kẹ́ bá rẹ̀ ọ lágbára àti yọ àyà náà nìkan ọpọlọ <laughs>

mẹ́kọ̀ọ́bá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run iye yìí ọmọ níwọ̀n ìyàmà torí náà bẹ́lẹ̀ yìí àwọn arábìnrin náà kọ́ dákun kọ́mọ̀kọ́bá rẹ̀ àṣẹ ọlọ́run ni sẹ́ẹ̀sì rí irọ́ ní bẹ́ẹ̀bẹ́ ẹni tó bá ní wọ́n ṣe kùránì ṣe ní kí mùsùlùmí ọmọ ẹ̀fẹ́ ẹni kó wo tíra tiẹ̀ ìwé ẹ̀sìn tiẹ̀ ànábì ọlọ́run wo ni ọ̀fẹ́ yàwó jù kan lọ ànábì ibrahim <laughs> anabi dawudu anẹ ẹbí ló ń a ah. igi làwọn ilẹ̀ máa tẹ̀rẹ̀ ẹni sí olúwalẹ̀ mi mọ sí ilẹ̀ gbẹ̀mí gbẹ̀mí ọ̀dún báyìí bọ́lá ti sọ kalẹ̀ láti ìpìlẹ̀ ayé òun làwọn anabi ọlọ́run ti mọ kà fún yìí ẹ bò wọn bẹ́ẹ̀ ẹ ti bá mẹ ẹ bá abrahamu ẹ david mẹ gbogbo wọn ni wọn fẹ́ ju ìyàwó kan o nítorí olúwa ni má àǹzàlọ́wọ́ òun lòún kalẹ̀ kò sì sásìkò láyànnà náà ọlọ́run èsì nǹkankan gọ́mọ̀ ní dáadí rẹ̀ ní pé statistic tí ò rújú níbìrin máa ń pọ̀jọ ọkùnrin lọ ẹ̀ẹ́kejì ni pé inú ẹ tí tètè máa lórí ilé ayé ọkùnrin tètè mọ̀ ju obìnrin lọ sẹ́rí pé yí ẹ̀yẹ́ lọ́wọ́ statistic obìnrin bá ti ń bímọ ní màtá wọ́n ní pé réètì obìnrin ju ti kíni ọjọ́ ọmọ ọkùnrin lọ tọ̀ bọ́bá wa jẹ́ bẹ́ẹ̀ sẹ́mọ̀ pé a mọ̀ retí pé bóyá àwọn náà wọ́n ti kò láyé opposite tún ẹ̀yìn náà ẹ̀wò ládùúgbò tẹ̀ ń gbé ẹwọ iye tẹ́ mọ̀ pé ìyá kíní à ọkọ rẹ̀ ti kú ìyá kíní à pẹ̀lú èyí tí wọ́n pé ìyàwó rẹ̀ ti kú inú tí ma mọ́kùnrin lọ pọ̀ torí pọ́kùnrin ọ jáde yóò lójú ogun yóò rìnrìn àjò yóò ṣe gbá yọ gbogbo eléyìí ọlọ́run ti wá tò kalẹ̀ wípé n tí ó kọ́ọ̀fù ẹ̀ òun ni kọ́kùnrin lọ lágbára àti fẹ́jú kíni fẹ́jú kan lọ bí bẹ́ẹ̀ kọ́ ṣẹ́rírun ti ń ṣẹlẹ̀ láwọn ìlú tí òyìnrìn òyìnrìn òyìnrìn tí wọ́n ń gbé sí yí tẹ́fẹ́ gbà yìí àwá ti witness ẹ̀ ó dé stéjì tí obìnrin ọmọ kidnap ọkùnrin kọba báhùn lò ní united states of america lamẹ́ríkà lónìí ń bẹ́ fi òfin wọn sẹ́mọ̀ pé ń ta mọ̀tẹ́lẹ̀ ni pé kí wọ́n pé ọkùnrin rape obìnrin àbí àbí ń bẹ́ ní olóò us nise pé obìnrin náà lè rape ọkùnrin níbi wọ́n ti bára wọn débi wọ́n bára wọn dénú o torí pé ètò tọlọ́run ni obìnrin ó lè kalẹ̀ kẹrin bọ́bá ìgbọ́kọ̀ kan lálámọ̀ mú àwọn èyí náà tí ń sin bẹ lára wọn tí ó nídìí ọkùnrin òkú mẹ́ẹ̀ ọwọ́ adipá wọn mí ń gbébọn tìbọ́tìbọ́n ni wọ́n lọ mú àwọn ọkùnrin bí àfikọ́ bá wọn ṣàṣepọ̀ torí náà kọ̀sásìkò àbáyànnà náà jù báyìí lọ ọlọ́run ò ní gbé nǹkan kan kalẹ̀ àfikọ́ nídìí àmì ìtawà ń kí lọ̀fẹ́yìn obìnrin musulmi ni pé zálíkà bí annahun kẹrì hù ma an sallallahu fa'abatọ̀ àmàlàhùn olúwàlá bá iṣẹ́ àwọn kan jẹ́ ní ti torí pé wọ́n kórìíra ìtọ́lọ̀wọ́n bá sọ̀kalẹ̀ náà rẹ̀ bàbá ìyàkọ̀ tí ó gbógun ti ìyàwó ọmọ rẹ̀ bí ọkọ̀ náà bá ń gbọ́ abẹ́lọ́ fún kọ́lọ̀wọ́ mọ́sáàfọ̀ nàmá ní títorí pé inú ẹ̀ṣẹ̀ inú ẹ̀ṣẹ̀ oníkẹyìn òtúrégì inú ẹ̀ṣẹ̀ oníkẹyìn òsèkíní kẹyìn wà níbi pé yìí yìí mi mú tù ah èyàn wá tù kan <laughs> ó tún méjì mẹ́ta ìwọ̀n di mẹ́sàn-án ọlọ́wọ́ yọ sàmànà rẹ̀ ọlọ́wọ́ sàmànà rẹ̀ ẹ̀dàkùn bí n bá ń gbọ́ àbẹni tí ó bá wú fún ẹni kí wọ́n ronú kún ọ dákùn ọlọ́wọ́ ṣẹ̀rù rẹ̀ ma kọ́dá kọ́dá rárá àwọn obìnrin náà béèrè wípé àwọn faramá yá béèrè kan sí aago kan àwọn ti bẹ̀rẹ̀ sí méjì torí ọ̀rọ̀ wọ́n ní àwọn faramá yí pé kí ẹ bá ọkùnrin náà sọ̀rọ̀ mọ̀nà káàkiri máa ṣe dọ́gbadọ́gba mọ̀nà. ìlà ń sọ látàárọ̀. wípé àṣírídé wọn bẹnu tí ń bú ní bí àwọn. ọ̀dà báwọn fi ń yarí pé. mo ní níyàn yìí jẹ ẹyin ìyá wa. ẹ̀yin ọkùnrin náà ẹ jẹ́ ń káàdì ìdí ànábì fún yín sallallahu alaihi wasallam. ànábì ní man kana tahtahu imra'atani falam ya'dil man kana tahtahu imra'atani falam ya'dil baynahuma fàmọ́lá ilẹ̀ ìyàmà wàṣẹ́kùhù sáàbù níbi ríwáyà mi fàmọ́lá ilá ìdáhùnmá já àyẹ́wùmọ̀ ìkìyàmà wàṣẹ́kùhù máàlì àkọ́kọ́ yàtọ́lọ́run ìjẹ́ lálìkìyàmà nù gbogbo ẹni olóbìn méjì mẹ́ta mẹ́rin tí ò se déédé láàrin wọn <laughs> yọ́ ma ṣe gíní yọ́ ma wú ẹ̀gbẹ́rìn ni a ti kọ́kọ́ ti ẹ̀ mọ́ pé àwọn ẹ̀mí kó tó wá ṣèṣirò ṣẹ́ rẹ̀ lójú pálí torí náà gbogbo ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ bẹ̀rù ọlọ́run pàtàkì jùlọ ṣẹ́rí ọlọ́run ò ní gbé tá lágbára kọ́ra wa lọ́run o àwọn déédé kan ń bẹ tí ọlọ́run ò ní bí wá òun ní ìfẹ́ ọkàn ànábì wí èèyàn lè níyàwó méjì mẹ́ta mẹ́rin kọ́ wọn bákan náà ìwà wọn yàtọ̀ ìsìsì wọn yàtọ̀ ẹwà wọn yàtọ̀ àmá nẹ́bí lélẹ́ yọ ọ̀gbọ́dọ̀ translate kọ̀gbọ́dọ̀ jáde sí tọ́ọ̀mà fún wọn lẹ́tọ̀ wọn ọ̀fẹ́rin ilé ìdílé ìlọ ọmọ lọ́kàn rẹ̀ àmọ́ bọ́ bá di pé tí ó jẹ́ tọ́ wọn tí wọ́n jẹ aṣọ tí wọ́n wọ̀ ilé tí wọ́n gbé ọgbọ́dọ̀ sí déédé láàrin wọn o ọgbọ́dọ̀ sí déédé láàrin ọmọ ilé yìí kọ́dẹ̀ lómi ó burú débi pé ọmọ ọmọ tí ọ̀ràn lọ private school ọmọọmọ ìyàwó tó pé ní ilé ìwé abẹ́ igi <laughs> public school ẹ̀bá rí jíjà bẹ́ẹ̀ rí jíjà pọ̀ bá dálìkì á máa kọ́kọ́ yà ní pé ìhàrí ọ̀wọ́ báyìí tí gbogbo èèyàn ti kọ́kọ́ mọ̀ pé ẹ̀ẹ́n àṣọ́gbó bá ti máa rí yín ta <laughs> torí náà àìṣe déédéé torí ẹ̀là alkùnrá ní ayẹ̀ tán tá ń ké yẹn kí lọ́lọ́run fi parí ẹ̀ ọlọ́ni ẹ̀mọ́ ìlẹ̀ kó bára yín wà ń fi fún alátàdìlú fẹ́wàhídà bọ́ bá ti mọ̀ tó kọ̀ndíṣàn bẹ́ ń bi fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin kí ni kọ̀ndíṣàn náà òun ká ṣe dédé olùwà wá ní bọ́ bá ti mọ̀ rẹ̀ pé à èmi ò lè ṣe dédé fàwáhídà tán olùwà ní mọ̀fẹ́ kankan lọ àṣẹ ọlọ́run ni èèwọ̀ ni bí yẹn bá ti mọ̀ pé wọ́n jàǹbó obìnrin kan kọ́ fẹ́yàwó méjì tó bá ti mọ̀ pé òun lè ṣe déédéé láàrin àwọn méjèèjì torí náà fún àsìkò gbẹ̀yìn òjì mọ̀nà. parí wọn ní ẹni tí ọkọ ọkọ tó sì ń gbẹ dada pẹ̀lú ọkọ ọkàn wa díjọ́ kọ́ bá sọ fọ́kọ yìí pé ẹlẹ́kùn bá lè wẹ́ má bínú ọ̀rọ̀ yìí wúwo lẹ́nu mímu mo méjì gbé kalẹ̀ àmọ́ tó ìrọ̀lẹ́ ká máa ń bà mí alábí ọmọ wẹlẹ́ ni kì í ṣe ọmọ yín ọmọ ẹnìkan ni. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀gbọ́n tí wọ́n lóbìnrin náà wí ni ọlẹ́rú àlìkìyàmà ń bà òun gbogbo ń tọ́ pamọ́láyé ń bí yóò sì jú kalẹ̀ lálìkìyàmà ní bẹ́yàn bá anẹ́bìsọ̀ ọ̀sọ́lọ̀ ti wá jó yé wa pé gbogbo ẹni ọba ti jẹ́wọ́ ẹ̀sẹ̀ tó jìyà láyé kò ní jìyà mọ́ lálìkìyàmà gbogbo ẹni ọba ti jẹ́wọ́ tó sì jẹ̀yà tó yẹ kọ́ jẹ láyé ń bí èyí náà ti tó ọlọ́run ní jẹ́yà mọ́ lálìkìyàmà ìyà alìkìyàmà àtayé ọ̀wá sí fi wíra wọn òun lọ́pọ̀lọpọ̀ ọmọ bàbá ẹlòmí ọ ṣe nǹkan yóò ṣe jàǹbá fún yàn wọn ọ̀rajà kò sanwó ẹni wọn wà sọ gbọ́dá wọn gba alìkìyàmà inú rẹ̀ ó tún wá dùn pé àṣàlìkìyàmà ah, ni ah, àánú rẹ̀ ṣe mí ọmọ tí ń jálìkìyàmà torí náà arábìnrin yìí ó ṣe ń tí ọ̀dà àmà tó pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run tó ní ẹ̀rú báwọn torí pé inú tó burú jù inú tó burú jù anábì ní sallallahu alayhi wa sallam anábì níbi dandan ọlọ́nkọ́ máa bẹni tí wọ́n ń pè àbóhun náà ń pè rẹ̀ mọ́ bàbá tí èsè bàbá tó bí tí wọ́n máa lọ rẹ́gísítọ̀ ọkọ rẹ̀ pé bàbá tó bí ní tí ó sì mọ̀ póhùn kí obìnrin bọ́bá ikọ́ mọ̀ yìí lọ dàgbà tọ́ mọ̀ ọmọ yìí náà gbọ́dọ̀ jáde kọ́ sọ bẹ́ẹ̀ tọ́rà nẹ́bí níbi dandan ọlọ́wọ́ máa báyàn bí yàn bá ń pè rẹ̀ mọ́ ẹni tí èso òun ló bíi ńgbọ́ wa pé ìyá lọ́mọ yìí tó sì jẹ́wọ́ yìí àwa bẹ ọkọ̀ yìí kọ́sàánú rẹ̀ kó bó láṣìírí ìbẹ̀nà àdífì pé máa ń sàtàrà musulman sàtàrà olóhu yóò mẹ́lìkìyàmà ẹni ọba bà sírí musulmi kan ọlọ́wọ́ bà sírí rẹ̀ kó bó láṣìírí yóò gbà ládá púpọ̀ ara ọ̀nà tó fi lè bó láṣìírí ni pé pẹ̀lú ògbọ́lọ́ngbò sì ti wí kò ní ju àárín ẹ̀mẹ́ rẹ̀ lọ àmọ́ wọn náà má jàmbá mi o gbogbojọ́ tí wọ́n bá sí mọ́ ọmọ yóò ní jogún òǹkóhùn bí o kí wọ́n gbọ́ra wọn yé bẹ́ẹ̀ kó bò láṣìírí ìbò láṣìírí ìdá dúkó tó àṣírí rẹ̀ síta lọ nípa pòun náà lóun bẹ̀rù ọlọ́run ọbẹ̀rù alìkìyàmà wọ́n wà àárín jí bí wọ́n sí ní ẹ̀yìn lẹ́fà obìnrin yìí lọ́fà bọ́ bá ṣe pé ó ṣeéṣe níbi tó ti lè fi ọmọ yìí kọ́mọ lọ́dọ̀ bàbá rẹ̀ kò sì bẹ́ bọ́ bá kébi tí kò ti ṣeéṣe tí ó já dojútì tí ó jẹ gẹ́ni fún nùlú ní kọmọjọmọ ìyá rẹ̀ náà àmọ́ kí bàbá yìí ó mo bọ́ lásìrí ni o àmọ́ ọ̀gbọ́dọ̀ jàǹbá mi o ọmọ yóò lẹ́tọ̀ọ́ sí dúkìá mi o èmi tí mo bí o gbogbo tí ń bá ní tí ń bá bùn láyé kóhun tó kò láyé ọ̀nà lòun bùn kọ́dà bọ́ bá sì wù ú ṣẹ̀rí ọlọ́run rọrùn bọ́ bá wù ú kódò lè kàkọ́ọ́lẹ̀ pé ọmọ yìí bùn ọ̀bá sí mọ́ ẹ̀fún ní nǹkan báyìí ẹ̀bá mi mú ẹ̀bá òun bọ̀ èyí tí àgbà ní márùn àmọ́ kọ́mọ yìí kọ́mọ pé bàbá àwọn kọ́ kó sì má jò kọ rẹ̀ kọ̀dà. Ah, ah, ẹni tí a fi àkọ́rọ̀ pé a mọ̀ lẹ́dàgbẹ̀ẹ́sẹ̀ sórùn